إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى أترى الصلاة فنبوة محمد صلى الله عليه وسلم لينا كي أبو رزقين هاريكي توبيكي تي أو أبيان بي أو comment on the statements of Sheikh Imran. Ní ana àwọn ikhwa kọ̀ọ̀kan wọ́n pè mí lórí àwọn ọ̀rọ̀ tí Alfa Imran tí wọ́n sọ. Bó ti ẹ̀jẹ́ pé àfá wọ́n yábàrà lọ àwọn issues mìí kúrò níbi ìntí à ń discourse gangan ṣùgbọ́n èyí tó bá òkú jẹ́ ń bẹ́ inshallah à nígbàgbé ìpìlẹ̀ that is ọ̀rọ̀ ṣe sàlàfíà 1990 eléyà ní kò sí nǹkan tí ó ń jẹ́ bẹ́ ìfàtọ̀ tí sàlàfíà 1990 máa ń bẹ́ẹ̀ àwọn tí wọ́n mọ̀ pé bẹ́ẹ̀ làwọn tí wọ́n ń pè ní as-sururiyyun àwọn ni àwọn tí al-Qaradawi pè ní as-salafiyyun al-judud gẹ́gẹ́ bí ó ṣe rinlẹ̀ nínú tíra àwọn tí a sí ummatuna bayna qarnayn ṣùgbọ́n àwọn Sheikh Rabi Sheikh Amanul Jami nínú tíra yẹn alkarbal pè wọ́n ní aljamiyun so kò pè wọ́n ní asalafiyuna aljudud àwọn tó pè ní asalafiyuna aljudud àwọn ni salman al'auda aid alkarni safar alhawali ó dẹ̀ lọ mọ́ kuwait àti iraq àti stanley tó ṣe wípé àwọn tá a dárúkọ wọ̀nyí tí wọ́n nípa ìmọ̀ òfóòsì amẹ́ríkà àti rẹ̀bẹ̀ lọ so Al-Qaradawi pè wọ́n ní as-Salafiyyun al-judud ṣùgbọ́n ṣe ní láàánú ìpé Sheikh Imran fúnra wọn gan-an náà tún sásẹ́yìn padà ìpé lọ́dọ̀ àwọn bíbà yìí ní Nàìjíríà làwọn ti ń pè wọ́n ní Salafi 1990 sọ pé orúkọ mi ni wọ́n mọ̀ wọ́n sí ní outside alhamdulillah alladhi antaqaka alhaq so ẹ̀yin lẹ gbélé ọ̀rọ̀ orúkọ yẹn tẹ́pù wọ́n ní salafi 1990 so ìṣẹ̀lẹ̀ tẹ́ afẹ́ so mọ́ òun ní nǹkan tí ó yé wa torí pé èyí tí dr afra sọ́fíkù wọn salafi 1990 ó ní ìṣẹ̀lẹ̀ khalij mọ́kífù sheikh rabi amanu jami òun náà ni mọ́kífù sheikh bin baz ni mọ́kífù sheikh bin òun ni mọ́kífù alkardawi gan òun ni mọ́kífù mannaul kọ̀kan àtàwọn míì bẹ́ẹ̀ tó ṣe páwọn gan náà support invitation of the allied forces led by the american forces so ìyẹn náà ni kò ń ṣe nǹkan tó lè lọ kò ń ṣe nǹkan tó lè lọ èsì láàtẹ yẹn ẹwà nǹkan mi lò tó bá ṣe pé torí position Kuwaiti uh, position uh, Saudi ni ibi ogun Kuwaiti àti ogun Iraq òun ló mú yí sọ bẹ́ẹ̀ sọ eléyìí ẹwà nǹkan mi sọ sọ eléyìí kò nǹkan tí ó lè lọ sọ jẹ́ dé àárín ẹ̀ bó ṣe jẹ́ náà lára àwọn kan tó ṣe wípé yóò wù mí láti sọ̀rọ̀ lé lórí ó ní ọ̀rọ̀ tí Sheikh Imran sọ nípa mi ipe nígbà tí èmi àti àwọn àti Sheikh Murtada Adédòkun àwọn àwa méjèèjì ń àwọn wájú àwọn wọ́n ní lára àwọn ọmọ àkàdá tèmi ní against àwọn ni pé mo sọ wípé àwọn tí ìmáàmù èkó pípọ́ níbi dáre ni ìmáàmù yìí fáàmà àkàlà ìmọ̀ bí tí mo ti sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ in fact tí ó bá kí n ṣe pé mo gbọ́ nínú fídíò yín tí ọmọ ìyá kan play àti ọ̀rọ̀ tí sheik mutaro sọ so, ní ìmọ̀ pé wọ́n fún ìmọ̀mù èkó wọ́n fún wọn ní on títí afọ́àbíbù markaz onímọ̀ gbọ́ tẹ́ǹkí so ìgbà tí mo dẹ̀ gbọ́ pẹ́ǹkí afọ́àbíbù markaz ní tẹ́rẹ ń ṣe rọ́dù fún the same person lórí ọ̀rọ̀ ṣe ìjábù kò ṣe ìjábù ní pẹ̀lú gbogbo àwọn oròorò tápà sọ́ńbẹ́ ipe n congratulate wọn lórí kí wọ́n fún wọn ní oyè oon ní ṣèlú wo pé kò fomú tó ẹ̀rẹ̀ ní bẹ́yìn ṣe máa ṣe pẹ̀láwọn àfáyìn bó ní ọ̀rọ̀ ìmáàmù èkó ti wọlé so ẹdí ká jìnà sí àwọn ọ̀rọ̀ tó ṣe pé èèyàn á sọ láti lè fi wáyàn kúnra eléyìí tó ti di méjì nísìn ẹni ustaz mutadọ hafizahullahu ta'ala wọ́n ní bí mo ṣe ṣe pẹ̀lú sheik najmin tani wa fi dàrú nìyẹn ẹni ustaz mustad sọ bẹ́ẹ̀ waras eléyìí náà ni irọ́ ni títí máa ń wò èkó tún sọ náà irọ́ so eléyìí ó kàn jẹ́ by the way ẹ kí a àdírẹ́sì issue ẹ má jẹ́ kí a parọ́ mọ́ wa mọ́ ni ká parọ́ mọ́ra wa lọ́ba nǹkan jẹ́ nìyẹn so ẹ má jẹ́ kí a parọ́ mọ́ra wa ẹ jẹ́ ká àdírẹ́sì iṣu ni lọ́tàn lọ́tàn lọ́tàn lọ́tàn kẹfìlín so ẹ jẹ́ ká àdírẹ́sì iṣu ẹ má jẹ́ ká parọ́ mọ́ra mọ́ eléyìí ó pàtàkì ìmọ̀ ní ká fi sọ̀rọ̀ ẹ̀rí ò ní ká fi sọ̀rọ̀ lórí anything tí a bá ń sọ so ìyẹn jẹ́ sáìdì kan náà nínú ọ̀rọ̀ tí Sheikh Imran tí wọ́n wá sọ tó ṣe wípé ó jẹ́ nǹkan tí màá fẹ́ kọ́mẹ́ǹtì lè lórí ní ìtí ìgbọ́rọ̀ wọn ẹ̀tán torí pé nǹkan bí 3 hours plus ni nǹkan bí 3 hours plus òun ni ọ̀rọ̀ wọn yẹn àwọn bí tí mo gbọ́ ná òun fẹ́ kọ́mẹ́ǹtì lè lórí lára ibi tí mo gbọ́ nú ọ̀rọ̀ wọn òun ibi tí wọ́n ti ń ka ọ̀rọ̀ Sheikh Abdul Muhsin al-abbad al-badri tó ní táròyìn wọn dáadáa wọ́n ní àwọn sálàfí 1990 àtàwọn tán kì í ṣe sálàfí 1990 gbogbo ọ̀nà rẹ̀spẹ̀tì bàbá yìí sọ wá kabi tí bàbá yìí ti fún Sheikh Rabi ìgbà wọ́n sọ̀rọ̀ nípa wọn bákan advice tí wọ́n fún wọn wọ́n sọ̀rọ̀ nípa eléyìí wọ́n sọ̀rọ̀ nípa advice tí wọ́n fún Sheikh Rabi hafizahullahu ta'ala àti àwọn nǹkan tí wọ́n sọ ṣùgbọ́n tó bà mínú jẹ́ púpọ̀ ò ní pé fún ara afá Imran náà ni wọ́n kàbí tí bàbá ìdí sọ pé àwọn ọmọ ìyá wọn tó jó ní súnnà ni bàbá ìdojúkọ àwọn òsọ̀rọ̀ ń pa àwọn oníbídíà páwọn oníbídíà ṣùgbọ́n àwọn onísúnnà tọ́jọ́mọ ìyá wọn tí wọ́n dojúkọ ni afẹ́mùránù kabẹ̀rẹ̀ jáde ṣùgbọ́n tàlàwọn oníbídí àti bàbá yẹn rí fẹ́ sí afẹ́mùránù kabẹ̀yẹn bẹ́ẹ̀ ni bàbá yẹn ti sọ ìyẹn síwájú ni sẹ̀sílà kò ṣe rí pé in tí afẹ́mùránù tí wọ́n ṣe yẹn wọ́n máa mọ̀ ṣe ọkùnṣe páwọn tí wọ́n fẹ́ ń di ìtàlẹ̀ fún wọn àwọn ni wọ́n ṣe àbòsí ni wọ́n sẹ́ndì sáìdì yẹn ṣe ni ó wà ká sáìdì yẹn jáde insha Allah nínú tíra bàbá wọ́n pè ní rifkon alẹ́sùnà bí ahlẹ́sùnà àtọ́bọ̀ àtúsáníyà tọ́bọ̀ ẹlẹ́ẹ̀kejì so wà báyìí wọ́n sọ nínú tíra yìí ní nǹkan bí page 3 rẹ̀ وني وبعد صدور هذه الرسالة اعترض عليها أفراد من أهل السنة وني لين باتي رسالة إيجاد إن طبع أولى طبع أولى رني كبي 1424 أصول إيجاد so طبع ثانية وللي so تجاري بيان كبي 1426 أصول so وني wàbáàdà sùdúrì áàbì ìrìsálà ìgbà tí rìsálà yìí jáde ìrìfọ́n àlà súnà bí àhàlì súnà ìtàrọ̀dà àléhà àfọ́rọ́dù min àhàlì súnà afọ́lọ́hù àná wà ánìhù àwọn kan náà àwọn ní súnà wọ́n tako tíra yìí lẹ́ni tí ó gba mẹ́sẹ̀jì inú tíra yìí وقد أشرت إلى ذلك فيما كتبته في آخر الرسالة ونمتطقى في إلي نبن كتمك ني باريترا الحفظ على اتباع السنة والتحذير من البدع وبيان وني ونمتطقى في إلي بتراي وهؤلاء الذين اعترضوا على هذه الرسالة wọ́n ní àwọn tí wọ́n tako tíra yìí tí wọ́n gba mẹ́sẹ́jì tó wà ń bẹ́ fi muqaddimati man talabtu minhum rifqa bi ikhwanihim min ahli sunna àwọn ni wọ́n ń bẹ ní forefront àwọn tí mo ní pé kí wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn ọmọ ìyá wọn tí wọ́n jẹ́ ahli sunna ولم أرد بأهل السنة في رسالة رفقا أهل السنة بأهل السنة الفرق والأحزاب المنحرفة عما كان عليه أهل السنة والجماعة ولا وتمو باليرو pẹ̀lú alùsùnà tí mo ní kan ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú kò ń ṣe àwọn firok wal ahzab kò ń ṣe àwọn groups àwọn sects tí wọ́n ti yẹ̀gẹ̀rẹ̀ kúrò lórí nǹkan tí àwọn kúrò níbi nǹkan tí àwọn ahlu sunnati wal jama'a ń bẹ lórí kallazina dhara hizbuhum min al-mansurati fi misra kallazina dhara hizbuhum min al-mansurati fi misra gẹ́gẹ́ bí àwọn tó ṣe wípé pátì wọn ó hàn ní ìlú tí a ń pè ní al-mansura ní misra وقال أن هذا الحزب مؤسسه hizbu yìí lẹ́yìn pátì yìí ẹni tó dálẹ̀ sọ nípa rẹ̀ mukhatiban atba'ahu lẹ́ni tó ń bá àwọn followers ẹ̀ sọ̀rọ̀ fada'awatukumul haqq fada'awatukum ahaqq an ya'tiya an ya'tiya an-nas wala ta'ti ahadan dáwà yín ó lẹ́tọ̀ọ́ sí pé kí àwọn èèyàn wá síbẹ̀ wala ta'ti ahadan dáwà yín òun lọ sọ́dọ̀ èèyàn kankan id iye jìmá kulli khairin torí pé dáwà yín ló kó gbogbo rẹ sínú wa ghayru ala yaslamu minan nafsi dáwà tó yàtọ̀ sí dáwà yín kò mórí níbi àdínkù wọ́n ní mùzàkìrátù dáwà tí wà dáyà sọ́fà 200 wà 200 wọ́sàràfíì ibi tí wọ́n ti kóòtì tí wọ́n kóòtì òun náà ní ta mọ̀ sí muzakiratu da'awati wa da'iya fi ti asambanna page 232 tọ́bà dar shihab sheik afẹ́lbanna ọ̀rọ̀ bàbá bá gbélé yìí bàbá bá di fi rin lẹ́ àwọn onísúnnà táwọn sọ pé kí sheik rọ̀bí ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àti àwọn ìyókù wọn káṣe pẹ̀lẹ́pẹ̀lú kò ń ṣe àwọn azab àtàwọn firok àwọn parties àtàwọn sects tí wọ́n ti yẹ kúrò níbi táwọn alùsùnnà ń bẹ lórí ẹ̀ tí wọ́n ti yẹ kúrò níbi tí àwọn alùsùnnati wal jamaa tí wọ́n ń bẹ lórí ẹ̀ àwọn ni gẹ́gẹ́ bí pátì tó ń dálẹ̀ ní mọ̀súrọ̀ tí olórí wọn sọ nínú tíra rẹ̀ muzakiratu da'wati wa da'iya ní page 232 kí lolórí wọn sọ onífàdà àwátíkùn dáwà ní ẹ̀yìn ìjọ mi àhákò anya àti annas òun ló lẹ́tọ̀ sí pé káwọn èèyàn wá jọyìn wọlá ta àti àhàdánù òun kọ́ ni ó lọ bá àwọn èèyàn ìdí ìyàjìmá òkú lè khairin torí pé dáwà yìí òun ló kójọ sínú gbogbo rẹ̀ wọ́gẹ́ ìwà dáwà tó bá ti yàtọ̀ sí dáwà ti ti yí láyé slamina napsi kò mórí bọ́ níbi àdínkù muzakiratu dáwà ti wà dáyà sọfọ́wà miatain wasnatain wa salasin daru shihab للشيخ أسان بنا وقال أيضا طبعا تسواجه ولو تصور يقول وموقفنا من الدعوات المختلفة التي ضغت في هذا العصر sáàdì títí wá àwa ìkwọ́nù mùsùlùmún níbi àwọn dáwò oríṣiríṣi dáwò onírànràn tí ò jọra wọn tó ṣe wípé àwọn náà gbalẹ̀ kálásìkò tá a wà yìí kọfọ́rọ́ kọtíl polówó tó ṣe wípé ó pín ọkàn yẹ́lẹ́yẹ́lẹ́ wà balbalatil afkar tó dọwa àwọn ìròrí ní ìdààmú anazinaha bimizani da'awatina àwọn dáwà yẹn a fi òsùn wọn dáwà títí wa wọ́n tọmọ wa fàtàrà èyí tó bá bá dáwà títí wa mú fàmà haban bí àgbà wà máa kọ́ aláfáà èyí tó bá takò dáwà tí wa bóra omínú àwa mórí bọ́m bẹ́ẹ̀ wà nahnu mu'minun àwa bẹ̀ nígbàgbọ́ bí anna da'awatana ammatun ipe dáwà ti tiwa dáwà tó kárí ni látò radio juice and salihan kò ní fi sílẹ̀ ìpín kan tó dá ní ayé ti dáwà ti gbogbo dáwà ìké inú dáwà ìpín dáadáa tó bá ń bẹ́ bí ẹni dáwà dáwà ti tiwo kò ní gbé jù sílẹ̀ illa alamẹ́tìbí àfi kó ṣe pé kí ni kó mú sínú wa asharat ilayhi kó ṣe kí ni kó tọ́ka sí majmuatu rasail asarimbanna safwa 240 daru ad-da'wa sanata 1411 so ibi tán ìtumú yẹwà ni majmuatu rasail so baba Abbad wọ́n náà kí al-Ikhwan pẹ̀lú pé wọ́n kó ti olórí wọn wọ́n ní dá òun ṣe àwọn ọmọ ìyá táwọn ń sọ pé kẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú yìí so tí àrífkọ́n ààlẹ̀ súnnà ti di ààlẹ̀ súnnà wọ́n à ṣe láti lè fún sọmúṣẹ́ ìkọ̀rọ̀ bí pé kán ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn alìkọ̀wàn wọ́n láwọn táwọn so àwọn táwọn míì kọ́ ni alìkọ̀wàn mùsùlùmí wọn wọ́n ní tí ọ̀rọ̀ yìí tó ń dálẹ́jọ́ annahum yurahibuna bi rafidi òun náà ni pé kí ni àwọn ikhwanu welcome rafidi ẹni tó jẹ́ ṣúrí idha wafaqahum tó bá àgírí pẹ̀lú wọn yatabarra'una mimman khalafahum wọ́n dẹ̀ bọ́pá tó ń bẹ lórí ìlànà salaf وقال قابعين في لندن الذين يحاربون على السنة بما ينشرونه في مجلتهم التي سموها السنة wọ́n àwọn tí mo tún sọkọ́ ni àwọn tí wọ́n ń bẹ ní London àwọn bó ṣe pé wọ́n ń pọ́blíṣì magazine kan tí wọ́n pè ní kíni wọ́n pè ní àsúnnà ṣùgbọ́n wọ́n ń tako súnnà ومن ذلك نيلهم من علماء المملكة العربية السعودية lára ìmátakò súnnà onímọ̀ abẹnu àtẹ́lù àwọn àfáà Saudi Arabia ووصفهم الدعاة الذين على شاكلتهم فئة بالأحرار bákan náà àwọn tánjẹ́ olùpẹ̀pẹ̀ tí aláṣàkí láti yìí tí wọ́n dá ẹgẹ́ bí tí wọ́n wọ́n mọ̀kùn wọ́n ní kí ni àwọn al-ahrar àwọn tí wọ́n frí ní ìzáàrí mọ̀árọ́dọ̀tẹ̀lẹ̀ ìrìnlẹ̀má torí kí wọ́n fi hàn síta ìmọ̀tako àwọn afá wọ́n náìlà mínúhùn àti ìmá bẹnu àtẹ́lù wọn wàlá sí yẹmá almarjiyya fihim pàtàkì lọ àwọn tí wọ́n jẹ́ وقد كتب بعض الفضلاء رسالة بعنوان مجلة السنة جمع فيها من مجلات جملة من ذلك so sanan tọ́ka sí níbẹ̀ òun náà ni Muhammad Surur Zainul Abidin tó ṣe pé Saudi Arabia ló kọ́kọ́ wá nígbà tó kúrò ní Syria ní 1965 ó lọ ọdún mẹ́jọ 1973 ó kúrò ní Saudi ó lọ sí Kuwait ó lọ bí ọdún mẹ́wàá Kuwait kó tó di kó wá lọ sí London London ló wà títí di àsìkò gbọ́rọ̀ kó tó di pé ó lọ Jordan ọ̀sọ́ kó tó tún wá ṣe kí kó tó tún wá lọ sí Qatar so Qatar ló padà jáde láyé sí Qatar ló wà tèèkú ni ẹni yìí ẹni tó fi orí burúkú tó fi kó bá àwọn Salman Auda àtàwọn míbẹ̀ ní Saudi so ó ń ṣe ìdárùmọ̀dálà kan tí wọ́n pè ní kí ni asúnnà ó ń ṣe ìdáhùn màjálà kan ó ń pọ́blíṣì magazine kan tí wọ́n pè ní kí asúnà ẹ̀ẹ́rì tí wọ́n bá sọ pé àwọn sùúrù yún kọ́ làwọn rí fẹ́ sí ó ń ṣe àwọn àlèkùnrin yún làwọn rí fẹ́ sí wọ́n ìní bákan náà wọ́n ní wákàlẹ́rì náà bákan náà àwọn bó ṣe pé dọ́hàrá dáhàwá ti hù mí ní dáhàlì fi èyí àwọn tó ṣe wípé dáwà àwọn náà tún jáde ní India ní delhi wáyé aláàtàkùrọ̀j and city nìkọ́t àwọn tó ṣe pé wọ́n ń jáde kúrò ní six points wáyé gbígbó ala ahli aljahal àìmọ̀kan òun ni tó gba lẹ́kan tó dẹ̀ jẹ gàba lórí àwọn followers yẹn wà adam al-fiqh àti àìnímọ̀ fi dín nípa ẹ̀sìn wala yu'arrijuna fi da'awatihim ala ahammi al-muhimmati wọn kì í sọ níbi dáwà wọn ìtófí pàtàkì jùlọ ní gbogbo àwọn tó pàtàkì inú ẹ̀sìn wàwọ́ ìfọ́rọ̀dúnláhí nílẹ̀ ìbàdà òun náà ni ìmú ọlọ́mọba lọ́kan ṣoṣo níbi ìjọsìn wọ́n ni tààdà ní shirk bákan náà ìjìnà sí shirk wáyé dáwàtú rusul jami'an kama qala Allahu ta'ala wa laqad ba'athna فإن الذين ummatin بدعاء أصحاب القبور Allah بهم والذبح لهم ليس لهم نصيب من دعواتهم so eléyìí mo ní láti page 3 or so uh, page 3 tí a bá wò dé page 4 ṣé kí mo ránù ká bíbá yìí ibi tí wọ́n lọ́ka ibi tí wọ́n lọ́ka kọ́lọ̀mà kí ó ṣàánú wa wọ́n ka ibi tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Sheikh Rabi that was uh, that, that is uh, kagbe láti page uh, seven or so hmm? so abamu láti page six seven so ibi page seven láti sọ ọ̀rọ̀ tí sọ ń pa Sheikh Rabi ذكرتم لي في اللقاء الذي تم ما فضيلتكم قريبا أنكم أكبر مني سنا وأنا في هذه الأيام قد دخلت في عقد الثمانين wọ́n ní مني fún mi níbi ìjòkó tó pàwápọ̀ tẹ́lẹ̀ ìpẹ́ jùmọ̀lọ lọ́jọ́ orí bẹ́ẹ̀ ni Sheikh Rabi ju Sheikh Abbad lọ pẹ̀lú ọdún méjì bó tẹ̀jẹ́ pé Sheikh Abbad ni àfáà Sheikh Rabi ni wọ́n kọ́ wọn kéwú ṣùgbọ́n Sheikh Rabi ju wọn lọ pẹ̀lú ọdún méjì wọ́n á fi àárín ayyam qad dakhaltu fi àgbẹ̀ samanin wọ́n ní ìmúná ti gbẹnu lé ti báyìí wọ́n á tún mọ́ وتقدمت في هذا العقد أي أنت قجا أني بلي وعلى هذا فإن كوني مما درسكم في عام ألف 301 و80 وني فلوكي مقوني ní 1381 hijira lára àwọn tó kọ imú wa kò máa bá dáwú yẹkúnnù ní kọbílì ìrọ̀wáyàtì àkábìr àrílásọ́ọ̀rì eléyìí ó máa bẹ ní abẹ́ntáwọn àfá aládìsí máa ń pè pé sọ́mọ́ ń pè ní pé kí àgbà kó gba hadisi lọ́dọ̀ ẹni tó kéré sí lọ́jọ́ orí ومثل ومثلكم بحاجتنا اشتغال بالعلم النافع èmi àti irú mi báyà kí ròyìn a ní ìdíká bí zẹ̀rọ pẹ̀lúmọ̀ tó wúlò an kulli ma tayattabu alayhi furqa bayna ahli sunnah kákùrò ní ṣe kó lè fa ìpínyẹlẹ̀ láàrin àwọn onísúnnà sábàkọ̀ àǹtọ̀nẹ́tò minkum qadiman ó ní mo ti gbọ́ lẹ́nu yìí tẹ́lẹ̀ kalma gbólóhùn kan wáyé annakum shagaltum an ishtighali bil quran wa tadabburi ma'anihi bil ishtighali bil hadith wa rijali ipe bizi ara yín pẹ̀lú hadisi àti àwọn أنتم الآن kò عن القرآن والحديث بالكلام. اتباع لأهل السنة nísìnyẹ̀ tí wá bízi ara yín kúrò níbi alkùránà àti hadithi pẹ̀lú kíni pẹ̀lú pé ìtẹ̀wá bízi ara yín pẹ̀lú onípẹ́ ń sọ̀rọ̀ ìgbésí àwọn àkànnà àwọn onísúnnà wọ́n gẹ́rì yìí àtàwọn mítí wọn ṣe onísúnnà náà mímọ̀ àṣàgálẹ̀kùn àmì ìṣẹ́gálẹ̀ bí ilmi kitabu wa súnnà tí ó jẹ́ kẹ́ lè bízi ara yín pẹ̀lú alkùrán pẹ̀lú ìmọ̀ alkitaba àti kíni ìmọ̀ alkitaba àti súnnà faqala intajukum lil ilmi wọ́n ní production yìí èyí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìmọ̀ ó wá kéré fil àwínàtí àkírà in the recent time natija tan lidhalik látara pé bíbí ara yín pẹ̀lú ìmọ̀ sọ̀rọ̀ ègé fi àwọn àkànnú àwọn onísúnnà àtàwọn míì tí ó fi ń ṣe onísúnnà náà wọ́n ní wala shakka anna muqawamata man laysa min ahli sunna wa man yahsulu minhum ifaratul fitan wa taqlil min shani al-ulama adami fitihim ilwaki wà fi mahalli wọ́n ní kò sí tàbí ṣùgbọ́n ìbízi ara yín dàti ìzìmá ṣe rọ́dù táwọn tó ṣe wípé wọ́n ń bẹnu àtẹ́lu àwọn àfà tó ṣe wípé wọ́n fojú kéré wọn bákan àwọn tí wọ́n kì í ṣe onísúnnà tó ṣe pé kí ni wọ́n ń bẹnu àtẹ́lu àwọn àfà tàbí ń dá fìtínà lẹ̀ wọ́n ní eléyìí kò sí tàbí ṣùgbọ́n ìpele yìí tó bá a mú ní kí n túkà lẹ́ẹ̀kan sí wọ́n ní wàlá ṣọ́kà anna muqawamata anna muqawamata man laysa min ahli sunnati wa man yahsulu minhum ifaratu al-fitani والتقليل من شأن العلماء لزعم عدم فقههم للواقع هو محله wọ́n ni ẹni ní àyẹ́kọ́lá ní ìṣù pẹ̀lú yí ولكن الذي ليس في محل ايتيو بام الاتجاه الى تتبع اخطاء من هم من اهل السنه oni kẹ́ máa tọpinpin àwọn mistakes àwọn tó ṣe tó wọ́n jẹ́ onísúnnà wọ́n nẹ́l mínú àti máa bẹnu àtẹ́lù wọn lè adánimu wọn fọ́kọ́tí ìhìn lákùn torí pé wọ́n àgírí pẹ̀lú ìfibádìí ara níbi àwọn opinions náà فمثل هؤلاء وهم ينبغي لا ينبغي كثرة الاشتغال بهم وبعمو بك رأيك الموقوفة كثرة الاشتغال بهم وإذا حصل ذكر بعض أخطائهم تبا منشن أو أتاك مستكسي واني وني ها تبا منشن أو أتاك من أو مستكس فلا ينبغي التشغل بها وتكرارها وجعلها حديث المجالس ثم عند المناقشة فيها يحصل مثل الغضب وارتفاع الصوت سي بارين كتصو so taba wo ju page seven òun ilé taba lọ gbé láti page three page four tá a wo àfẹ́rí ọ̀rọ̀ sheik abaj so abaj muranu eléyìí tẹ̀ ṣe yìí síra kò ṣe pé ẹ ṣe ta amúdà àbòsílẹ̀ ṣe ọkọ̀ ṣe pé àwọn tó sẹ́ndì ń tẹ kà jáde sí yín tẹ̀ tí wá píríǹtì ẹ̀ jáde àbòsíná ṣe ṣéka báàdì ò sí ń kámpù yìí nísìn àwọn mẹ́ta ìran mẹ́ta tẹ́ ń bá wa jàlé lórí ẹ́ tẹ́yìn fẹ́ máa kó pọ̀ ìran mẹ́tẹ̀ẹ̀ta ni bàbá yìí nọ́ọ̀kì níbi page three page four page three page four wọ́n ti nọ́ọ̀kì wọn àwọn àríkwán muslimun jama'atu tabligh àti asururiyun bàbá yìí nọ́ọ̀kì wọn fáwọn tó ń sọ̀kan wọlé yìí lẹ́sùn ahli sunnah bàbá ìsọ́n bí ọ̀rọ̀ yìí tó clear ní mọ́jẹ̀ ká ṣàbòsí fáwọn èèyàn kárẹ̀ náà ṣe nǹkan táàtì náà gbọ ọpọlọ àwọn èèyàn yìí ẹkọ gbogbo kì í síwájú níbi ẹni tó kẹ ẹkọ àwọn ẹ̀rí kan ẹka pàtì tó wù níbi ọ̀rọ̀ àwọn èèyàn eléyìí tẹ́ ṣe nísìnyí kò sí àtọ̀ láàrin tẹ́ ṣe pẹ̀lú nǹkan tí ẹ tún ṣe ká ti sọ̀rọ̀ lé lórí tẹ́lẹ̀ wá ní tó ṣe pé ni wọ́n fún yín mílíọ̀nù dr abdul ọmọlájà ló fún míníà wá ní àwọn ọmọ pẹ̀lú sọ́dọ̀ àwọn àfáà tí ẹ lọ kéwú lọ́dọ̀ wọn wọn pẹ̀lú sọ́dọ̀ rọ́yìs wọn pẹ̀lú sọ́dọ̀ ọ̀rọ̀ bíi almadrami wọn pẹ̀lú sọ́dọ̀ muhammad amman jami wá ní ìgbà tí wọ́n ṣe tẹ́jámà àwọn àlèkọ́ mùsùlùmí tí wọ́n sọ̀rọ̀ ń pa wọn ìtàkùrò ní wọn ò ní pé wọ́n máa ń bá wọn olórí fàkàngàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìfakàngbà pẹ̀lú olórí ní kò ń ṣe nǹkan tí ó bí nǹkan dáadáa fáwọn bákan náà ìjọba àlú wọn gbà tí political party lórúkọ ẹ̀sìn kó wà nínú Egypt kí wọ́n làwọn àlùkò mùsùlùmí ní Egypt lọ ṣe àwọn náà lọ kó wọnú àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ oríṣiríṣi ẹgbẹ́ engineers ẹgbẹ́ lawyers àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibẹ̀ wọ́n kó wọnú ibẹ̀ yẹn láti lè máa influence wọn pẹ̀lú ẹgbẹ́ wọn pẹ̀lú ìròyìn ẹgbẹ́ wọn then ìtò ní ṣe pẹ̀lú òṣèlú wọn kò wọ náà political parties tí ò gbé orúkọ ẹ̀sìn lórí láti lè ṣe kìnnì láti lọ sọ wọ́n òpin káwọn fẹ́kọ̀ọ́ kó máa contest election yìí sọ̀rọ̀ kí wọ́n fi máa fakàn gbà ilé ìwámi tẹ́ ìròyìn náà ló sọ̀rọ̀ àwọn àlèkùnwánù báyìí ṣe rí pọ́blẹ́mù tó ń bẹ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn orí ká máa ìjà níjẹ́ ẹni tó fẹ́ win ká máa ja ìjà níjẹ́ ẹni tó fẹ́ win pọ́blẹ́mù ni ẹjẹ́ rúdúrú tá ń ṣe yìí ni ẹjẹ́ ká ṣe ń ṣe ẹni tó ṣe yí pé kí n bá rúdúrú lọ́dọ̀ lágbájá máa gbà wá mi lára nǹkan tó ti kan ìkúánù tó ń bẹ nínú tíra àwọn akà jáde nílì láti rọ̀jù ní ìtiwámi ẹlọ́wọ́ kí ni àìkúánù mùsùlùmí ní kí ni wámi tí wọ́n ṣe ní àlùmọ̀sọ́ àlùmọ̀yá sára wọn ẹ wo ìta àlùkọ́ mùsùlùmí ń bẹ lára nǹkan tó sọ òní pé àfàǹbá ń fẹ́ kọ́ àwọn oníṣúfí papọ̀ wọ́n ní eléyìí rẹ̀ ní maslakun khati ọ̀nà tí ó dá ní lọ́sùn tẹ́yìn náà fẹ́ ṣe ẹfẹ́ kọ́ àwọn oníṣúfí ẹfẹ́ kó wọn papọ̀ mọ́ra yín wá mì gangan tẹ ló máa ń pín lọ́wọ́ ṣékù sèmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ni wọ́n sọ pé ìtafàǹbá ń fẹ́ ṣe pẹ̀lú kó kọ́ àwọn oníṣúfí mọ́ra ní maslakun khati wọ́n ní possibility ní ibẹ̀ ni kó ṣe yí pé àsọ̀fíyà tó ṣe tọ̀ríkọ́tù àsọ̀fíyà tí a bá ń bá náà ṣe tẹ́lẹ̀ ẹ́ òun nìkan tó sì ní ìlàpá lára rẹ̀ òun ló fẹ́ kó àwọn oníṣùfí mara ọ́ kó ṣe pé kí ni ó fẹ́ tọ́ wọn sọ́nà ni wọ́n ní ṣùgbọ́n kò possible láti kó wọn mọ́ra kì ṣe kí ni kálá afẹ́ tọ́ wọn sọ́nà ṣẹ́rí ẹ̀yin lẹ́ ń dáhùn wàhálà lẹ́ nílùú táwa yìí ni ń ta sọ àwọn oníṣù fi ń bẹ láwùjọ wa kálukú ń bá dáwà ti ti ẹ̀ lọ ní a lè tafẹ́ra wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan ní ṣùgbọ́n yìí fi pé kẹ́ pè wọ́n wá kẹjọ mọ́ ṣe papọ̀ níjọ́ lè wọ́ọ̀kì sídà kẹ́ compromise gẹ́gẹ́ bí wàá mi ṣe sọ wípé nǹkan yẹn ni kò possible compromise ni ó padà yíìdì sí gẹ́gẹ́ bí tí wàá mi gẹ́gẹ́ fúnra wọn tí wọ́n fi rinlẹ̀ nípa nǹkan yìí so nǹkan tí ò yé mi kò ní pé kí ni tá ń ta kò níbi ọ̀rọ̀ tá a jọ ń sọ yìí ni káwo dáadáa kọ́ lọ́mọ kó ṣàánú wa ní tá ń sọ òní wá ní fi rinlẹ̀ nínú ọ̀rọ̀ wọn yìí àwọn àmọ́ pẹ̀ àwọn kan àwọn pẹ̀ ní orúkọ tí ó dá so kí n sáré tún ka kì ní ẹ̀lọ́lẹ́ẹ̀kan sí i وني عدلت الجماعة من أسلوب المواجهة المباشرة مع سلطات الحاكمة لما سببه هذا الأسلوب من أضرار أو من إضرار بالجماعة سواء في مصر وسوريا حيث فقدت العديد من القيادات المؤثرة وتعرض المنضمون للجماعة للتعذيب في السجون والمعتقلات واختفى وجودهم العلني الذي كان يساعد على انتشار الدعوة أصبح للجماعة سيطرة واضحة على النقابات المهنية وظهور واضح في الساحات السياسية المختلفة سواء جماعي. so ìgbà kan rí wípé káwọn máa confront àwọn olórí ma ṣe ń confront wọn ní thirties forties lọ tán rí pé kí ní ìní ó ń kó ìnira báwọn gan fúnra wọn ó ń lìdí àwọn tó pé ká tán àwọn mẹ́wọ̀n ó jẹ́ kí àwọn lùzì àmọ́ iye àwọn ọ̀gá àwọn èèyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so wọ́n padà wó pé káwọn torí bọ àwọn nìkọ̀bátùmí yíyà àwọn ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórí ìrìnrìn ní wọ́n torí bọ so bákan náà látẹ́sùmọ́ hukumatul misriya حتى الآن بقيام حزاب الأساس الديني بحجة عدم إكحام الدين في السياسة كما يسوف مالك ìjọba Egypt títí ìgbà táwọn ẹni ikọ̀ tíra tán kọ yìí tíra tán ní 1989 ni wọ́n kọ tírà yìí 1989 ni wọ́n kọ tírà yìí wọ́n ní títí dà sí wáyé ní ìjọba ògbà pé káwọn èèyàn dá political party lẹ̀ lórúkọ ẹ̀sìn so eléyìí ní ma يحرم الإخوان من الوجود الشرعي المعترف به وقد ترم ذلك للتحالف مع أحزاب المعارضة السياسية eléyìí ló mú wọn lọ darapọ̀ mọ́ àwọn opposition party tí wọ́n jẹ́ ti ti òṣèlú alqaima tí wọ́n ń bẹ nílùú gbà yẹn والتشكيل تحالف تحالف يسمع له بدخول مجلس الشعب المصري هذا شكل tí wọ́n parapọ̀ mọ́ wọn tí wọ́n lè fi wọnú pàlíámẹ́ǹtì bẹ́yìn náà ṣe ń pèpè fún sí pé kí àwọn èèyàn kan dára kan torí bó ṣèlú وقد استقطب هذا التحالف وبعض ممارسات الجماعة الأخرى wọ́n ní tààlùfù ìdarapọ̀ máwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n ń ṣe orúkọ ẹ̀sìn yìí wọ́n ló ti fà fún jàmáà àti àwọn kàmítí jẹ máa ń ṣe bàbọ̀ nàkọ̀bí àwọn kìrìsìsì nǹkan ìbáàbìmọ̀ ayídíyà àwọn àmì inú àwọn tó jẹ́ sọpọ̀tà àzẹ̀ gan wọ́n tako tó wà sí lọ torí bóṣèlú wà mọ̀ àrùdíyà àtàwọn àmì tó ṣe pé kíni wọ́n tako fi aksar ní munasabatin on more than one occasions lẹ́yìn àwọn ni ma'áhìlò alájẹmọ́ ti kwan àwọn tó jẹ́ eh, negative side the ìkwánu táwọn èèyàn mú wọn fún وإن المآخذ على جماعة الإخوان المسلمين لا رأى منكتوا من الإخوان المسلمين لم تقتصر المواقف السياسية كونش political position ونكا بل وجه النقد في بعض الجوانب العقائدية والمنهجية ومو فوان واد ببكا تشكوليش فلو عقيدة منهج وأقوال الأتباع ومو فوان ورمين تيان وفلواز ومين صو فمن الناحية العقائدية lára ọ̀rọ̀ àkídà tí wọ́n mú wọn fún òkìlà alàlbánà kọlùrú wọ́n mú àpàmbánà fún ọ̀rọ̀ rẹ̀ tó sọ pé fi mọ̀jálì tààdá ti fásil harka ṣòmìlíyà wà kíkọ sòfíyà nígbà tó ń sọ bí ẹgbẹ́ àwọn ṣe rí ní bí ẹni tẹ́gbẹ́ àwọn tó kọ́bà lẹ́yìn náà ṣe máa sọ ẹni gbogbo ẹ̀ lẹ́yìn kó sínú ni fáwọn náà àpàmbánà eh, kìíní ẹ̀ kó sínú ni ó ní wà kíkọ tó sòfíyà láti onísúfí láwọn التصوف ومن تصوف كما هو معلوم gẹ́gẹ́ bí n ta mukhalifun li manhaji ahli sunna ó takò manhaji àwọn ahli sunna ولعل الشيخ رحمه الله قد تأثر بنشأة العلماء طريقة الحصافية wọ́n ní ó súnmọ́ kó ṣe pé ṣéèkì ni ó wà influence pẹ̀lú in tó jẹ́ ìdàgbàsókè rẹ̀ àkọ́kọ́ tó jẹ́ ti súfì àsọ̀fí àwọn ànáwó àrádà tẹ̀kìrí ìbá àrí ti sọ́wọ́ ọkùnṣe pé tó bà lórí pé ó fẹ́ sún àwọn oníṣúfí mọ́ ìjẹ̀máà mọ́jẹ̀máà wàhálà mọ́sílákún kọ́ọ̀kíún wọ́n ní eléyìí ìlànà tí ó bá dùn ní tó rọ́ǹgì ní ànáwó yẹ ìlà ìtẹnazúlì wọlmùdàhánà àti kíyàn ṣe kíyàn náà compromise ọlọ́wọ́n bá ní àwọn kèfèrí wádú láwù tùdí inú fayúdí inú òun wádú láwù tùdí inú fayúdí inú òun àwọn kèfèrí wọ́n fẹ́ kó compromise sọ́dọ̀tà wọn náà compromise ẹjọ́ ṣe síra yìí ẹ̀yìn náà wọn kẹtẹ́ ń ṣe àwọn àgbàgbọ́ oníṣúfí tẹ̀ lọ ń fíìsìtì yìí nígbà bá ń fíìsìtì àwọn àgbàgbọ́ oníṣúfí tẹ́tẹ̀rì sínú àwọn bídáwù tó ní ìmí náà bídá kan tẹ́rì sí ni bídáwù kò fúrí yà ni bídáwù ká ṣíra táwọn mí kó sunu wọn ẹ nílé takò wọn mọ́ torí pé ẹtí jọ ń lọ sóde papọ̀ ẹtí jọ ń ṣe gbogbo ẹ̀ papọ̀ ní kò sí tanazulu ó ṣẹlẹ̀ ẹ compromise títàwọn ń takò yìí fún yẹn compromise yẹn làwọn ò fẹ́ rí torí pé ẹ ṣe àwọn èèyàn lọ́nà pẹ̀lú compromise yẹn ẹlòmíràn bílíìfù pé òun lè jọ ìyàwó ẹgbẹ́ sófin yẹn bàtẹ́ jọ ń ṣe papọ̀ títàwọn ń takò yí fún yín a ah, ní problem pẹ̀lú yín personally ọ̀rọ̀ ẹ̀sìn náà yín ìtẹ́yìn fẹ́ ṣe kẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀ papọ̀ yẹn ni kò lè work ibi tí ò lè work ni ẹwò kan professor kan lẹ́kọ̀ọ́ wá sọ́dọ̀ yín tí professor yìí yanu páwọn ò mọ̀ wípé madhabu ìbábí ni ipe madhabu sàábẹ́ ni la hawla wala quwwata illa billah oríri professor oríri professor tó pẹ̀rẹ̀ ní súnni yóò sọ pé kí ni kò sí yàtọ̀ àwọn ọmọ pé kí ni ìbábí ipe mọ́dàbí kí ni mọ́dàbí kanú àwọn sàábà ni inna lillahi wa inna ilayhi raji'un èyí tẹ́ ẹ jẹ́ àfa gan fúnra yín tí wọ́n affected bó wà ní kápẹ́ńtà bricklayer mẹkáníìkì tó wà wájú yín bó lálákọ̀wé báńkà ẹ́ lọ́ọ̀yà tó wà wájú yín nígbà so eléyìí ni ẹ wò dáadáa wá mi ló kọ́ táǹkà yìí o ilé ìtìmọ̀ kàjáde ń tí wọ́n sọ pé kí ni tí wọ́n ní ìtí ò dáa then the same one ni náà ẹ̀tún lọ wo nǹkan sọ ń pa Tìjàníyà náà that same book al-Mawsu'a Muyassara ẹ lọ wo nǹkan sọ ń pa Tìjàníyà ni wọ́n kò wọ́n ló bídíà so ẹ jẹ́ àfi ọ̀rọ̀ ọ̀rọ̀ bíi mọ́tíkàlì ọ̀rọ̀ àmánù jami wá ní ilé lẹ́yìn fi àwọn tó ń kó yí káàkiri sọmú sọ̀rọ̀ àfá tẹ́ máa lọ lára àwọn àkàzáàtì tí wọ́n ní lórí àlèkún mùsùlùmí lára àwọn àkàzáàtì tí wọ́n ní lórí àwọn atijani yóò ẹlọ́ka àti ìfẹ́ yín ẹfún wá mú lájúmọ̀ dáìmọ̀ náà wọ́n ṣe lájúmọ̀ dáìmọ̀ sàlàfíà 1990 sọ kò ṣe lájúmọ̀ dáìmọ̀ dáìmọ̀ títí mú bá ti tẹ́lẹ̀ respect òun là ń sọ fífà ọ̀zá náà wà ń bẹ́ in tí wọ́n sọ nípa àtìjàní yún ẹlọ́ka àti ìrùfẹ́ sí yẹn social ẹ̀kàn fẹ́ sọ wá lẹ́nu ni títú ẹ̀kẹ́ ṣe oníkẹ́ sọ pé ẹ̀yin ò sí pẹ̀lú àwọn bumbazi àwọn Usaimin àwọn eléyìí ẹ̀ sí pẹ̀lú wọn ìyẹn ló yẹ kẹ́ sọ fáwọn èèyàn ṣẹ́kẹ́ bá ti sọ yẹn fáwọn èèyàn ní kò ní sí much problem kò sẹ́ni pẹ̀lú tí ó mọ̀ lẹ́yìn káàkiri ṣùgbọ́n kẹ́ ní sálàfí mọ́ mahamadu lẹ́ ń ṣe ìrọ́ ni yìí àwọn mahamadu tún lè ju àwọn ogun bá àzànkó lọ wọ́n lè jù wọ́n lọ ẹ lọ ka súnà ọmọ ìmọ̀ mahamadu kẹwọ nǹkan tó ní bàbá àwọn sọ ẹ lọ ka súnà ní khalal kẹwọ àwọn nǹkan tó bà lọ́dọ̀ ìmọ̀ mahamadu yìí èyí lè bẹ́ẹ̀ lé dúró tí mọ́gàbí àwọn yẹn ẹ kàn fẹ́ tàwọn èèyàn yìí that's the blunt truth so eléyìí ó ń sọ fún wa wípé àwa ni à ń bẹ lórí táwọn bá yẹn ń bẹ rọbíù mọ́tàlì pẹ̀lú bàbá àbáàdì wọn jọ agree ibi tó ti tọ́ disagree ó ní àwọn tí bàbá àbáàdì kà pé kákà fún pé alùsùn náà ni wọn àwọn tó lè ń sọ náà ni àwọn òbí bí àwọn rọ̀bí àní eh, eh, eh, alhassan halabi àwọn ibi sherifi àwọn maghrawi torí pé wọ́n dárúkọ àwọn ìyẹn sínú tíra tá ń sọ yìí náà pàtàkì jùlọ maghrawi ibi sherifi àtàwọn sílẹ̀ǹtì sheik al-albani pé káwọn èèyàn bẹnẹfìtì lọ́dọ̀ wọn wọ́n dárúkọ wọn sínú tíra yìí àwọn tó ń rí fẹ́ẹ̀ sí nìyẹn kò kí ń ṣe àwọn alifon muslim ọba ti là á mọ́lẹ̀ pé kò ń ṣe àwọn yẹn kò dẹ̀ kí ń ṣe jamaat tabligh bẹ́ẹ̀ ni àwọn kínísọ̀ wọn sọ̀rọ̀ rí yóò bàbá ti là ẹ mọ́lẹ̀ sẹ́wọ́n ti bàbá kẹ́wọ́ ní àfihàn ti bàbá òjò àgírí àwọn bàbá àwọn àgírí pẹ̀lú yín sọ àfihànjú eléyìí nìyí ẹwọ́n nǹkan mi ìsìlá kẹgbà gbà bàbá ìdánù kẹsàn fáwọn èèyàn pé àbá yóò ẹ̀yìn náà lè ṣe ìṣẹ́àdù àwọn náà lè ṣe ìṣẹ́àdù rẹ́pùkan náà lè dọ́wà ti sọ yẹn ní ṣùgbọ́n kẹ́lá bàbá tó yẹ kéèkéé nìkan àti sọ́láfi 1990 àti tí ó 1990 kí ni nǹkan tí àwa ń bá yín ní ìjùlé lórí níta bá yín ní ìjùlé lórí ọ̀rọ̀ ìkún tẹ̀blígì ìṣòro rí yóò níta ní problem pẹ̀lú yín náà lórí ẹ̀yìn kòrẹ́ṣọ̀ wa la bẹ̀rẹ̀ ẹ̀ náà àti ìṣẹ̀lẹ̀ ìlàsọ̀kasọ̀ tún sọ àbúmọ̀sídà àbúrò ni òun ló gbé wàhálà yìí wá sí ni ẹ lọ wo nǹkan or so tí màá nípa wàhálà tó lọ láàrin àwọn ẹ̀kọ́ mùsùlùmí àti ìjọba Saudi tó lálàṣe wọn nígbà tó tún di November 19 àbí ìkẹta ó tún kọ ìní tó tún lálàṣe wọn èyí ló mọ́ àwọn brothers wa náà jáde against ẹ̀ sọ́kọ́ ilẹ̀ ṣe máa fẹ́ni tó dá wàhálà alẹ́ ẹ̀ máa fìyẹn lẹ́yìn ẹ̀ máa ní òun gbàtọ́ ní ṣe tí wọ́n lọ tó ń ṣe tiẹ̀ ní 20 June kìíní tó ń ṣe tiẹ̀ yẹn ni àwọn kan náà tún nílọrin táwọn náà tún bẹ̀rẹ̀ ti èyàn kan takọ ìwọ́nù bẹ́ẹ̀ sórí àwọn nǹkan tí ó ti ń lọ káàkiri yìí àwọn ṣe kí wọ́n bẹ̀rẹ̀ defense reason tí yóò dẹ̀ fi lọ bẹ̀ẹ́ ni mọ̀ pé because topic kan fún mi kí n bá discuss ọ̀rẹ́ fún àrùn bẹ́ẹ̀ ni mọ̀ kọ́ máa sympathize pẹ̀lú wọn mi ìdẹ̀ láti kí n ka program èèyàn kan rú nìyí mi ìdẹ̀ at the same time mi ìdíkẹ́ kí n lọ sí ìgbà kí n lọ́sàn tí mo believe lódodo in tí ò jẹ́ ń wá program ti mọ́yìn ẹ̀ ọ̀tá Jamiu Zubairu ti bẹ́ẹ̀ fi invitation rán sí mi lẹ́gbà tí yàtù sáàlù wá sọ́dọ̀ yí tààrùjú ara wá ẹ̀tún fi invitation rán àfá jami zubair kókó fún mi mo lè sọ bàbá mo ní kí àfá sọ fún yí kò ti fún mi ẹ wá gbé mi lé mi èyí tẹ̀ ń ṣe jẹ́ ni pé ẹ̀tẹ̀ kan mọ̀ yẹn lórúkọ jẹ́ nígbà tọ́mọ yóò ṣe wà ní mọ̀ ní ẹ pè mí ẹ lórí fóònù tàjọ sọ̀rọ̀ pẹ̀lú ọlọ́run invitation sórí whatsapp sí méjì yẹn ẹ tún fi hard copy ẹ̀wọ́n ń parọ́ ẹlẹ́mi ìmọ̀mú èkó wípé mo sọ fún èmi tí ní ìmọ̀ pé wọ́n fún ìmọ̀mú èkó ní oó ẹ̀ǹkan ìmọ̀ ni ẹ̀ná tẹ́bá sí nà yí ni so ní ṣókí bàbá àbájì ní wọn sí pẹ̀lú yín bàbá àbájì ń tako ìfọ́nù wọn ń tako tẹ̀blígì wọn ń tako sórí yóò wọ́n dẹ́bà dá àwọn ni wọ́n ní wọn kì í ṣe onísún náà fẹ́lẹ́ yìí tó ti klẹ́ nìyẹn ni ẹ̀wọ́n nǹkan mi sọ so bẹ̀rẹ̀ wà mí tẹ ẹlẹ́ra imọ́ yìí àwọn náà ní wọ́n sọ ọ̀rọ̀ tó ṣe pé onílàákàyè tó bá ka àmọ̀ pọ̀ ìbọn àmì wọn ní problem lásìlẹ̀ dáímọ̀ wọ́n sọ ṣegun bá tẹ̀lá imọ́ ọ̀rọ̀ wọn yẹn clear ni so yẹn jẹ́ kéèsì kan kéèsì míì tí mo tún fẹ́ sọ̀rọ̀ lé lórí òun ni ọ̀rọ̀ ipe Sheikh Muhammad Hadi al-madkhali asibahu allahu ta'ala a wọ́n yí ṣekọ̀rọ̀ bí wọ́n lẹ́ni tí ó bá fi lè wá sí mẹ́ta tí ó bá ṣe ziyara ṣekọ̀rọ̀ bí a ẹniyẹ ẹni tó ṣe pé ó lùz tó mí sí a lè sọ pé wùlú wà ń bẹ́ ipọ́rọ̀ yẹn le ó ti ń sìn at the same time téèyàn bá wo ọ̀rọ̀ yẹn èèyàn wò pé ọ̀rọ̀ táwọn afáà máa ń sọ nǹkan tó jọ wọ́n bẹ́ẹ̀ ni kò rẹ̀ kì í ṣe gbogbo àwọn èèyàn ni wọ́n ń bá wí bẹ́ẹ̀ ṣe ń sọ ipò wọn ni tí ẹ̀yìn yìí àwọn kọ́ ń bá wí àwọn tí ṣẹ́kù mọ́rù ń bá wí làwọn tó ṣe pé wọ́n jẹ́ bí àfa tó gbajúmọ̀ àbáwọn tó ṣe kó ó gbajúmọ̀ tó ṣe kó wọ́n mọ̀ ń pàṣẹ rọ̀bí sáàbádẹ́lù kan nìyí sáàbádẹ́lù kan ní tó dá àwọn ní tẹ́wọ̀n tó bá jẹ́ àwọn onímọ̀ tán bẹ́ẹ̀ ìlú òbí ni ṣẹ́kọ̀rọ̀ bí dẹ́ ní ẹni tó ṣe tí máa lọ that 2007 or so 2007 èmi gan lọ lé Sheikh Rabi ibẹ̀ ni mo ti pàdé Sheikh Abdulaziz Arayis first time tí máa meet wọn mo ti gbọ́ ọdí wọn dáadáa ṣùgbọ́n first time tí máa meet wọn lé Sheikh Rabi ni àwọn bọ́rọ̀ from different places náà wọ́n ń bẹ̀ Sheikh Rabi ṣe lẹ́tọ̀ táwọn èèyàn ṣe kíní wọ́n béèrè question náà kó tó pé atúká fún ìrùn Maghrib ni so kò ń ṣe bí á pé nǹkan àṣírí kan àbí nǹkan kan so àwọn èèyàn ó wà igà láti ní ti àfá nísìnyí ẹ̀kan ló ń wáṣẹ́ kò nísìn yóò béèrè àwọn wo làwọn àfá súnmọ̀ tẹ̀m̀bẹ̀lẹ́kù yóò fẹ́ mí ti wọn sókè ẹ̀kan wá lóhun lórí súnmọ̀ níṣẹ́ wá wá wá lóhun wà interested láti mí ti àwọn àfá súnmọ̀ tó wà lẹ́kọ̀ọ́ yìí àbẹ́ni tó jẹ́ ẹni tó gbajúmọ̀ dáadáa gan níbẹ̀ yẹn ni kólóhùn wà interested láti mí ti rẹ̀ ṣẹ̀kọ́ fẹ́ tó nígbà tó ń ṣe fánù sí àfáàrin nígbà tí ó kà fáàrin fún so ọ̀rọ̀ tó dẹ̀ ń sọ wọ́n mọ̀ àwọn tí wọ́n ń sọ ọ́ sí wọ́n mọ̀ àwọn tí wọ́n ń sọ ọ́ sí mo mà fáà kan tó sọ fún náà àfáà tó lórúkọ tó ṣe pé adọ̀wọ̀ ní mọ́ta láwọn àfáà tó ṣe pé wọ́n lórúkọ dáadáa lágbàáyé ni o ọ̀rọ̀ yìí ké ọ̀rọ̀ yẹn nìyí ní púpọ̀ ní máa sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ní ìfihàn wá sí kìíní wọ́n lán azúra wọn wọ́n ni mẹ́rin bí ti ṣe rọ̀jì lẹ́ni tó rí áàkì sí ọ̀rọ̀ tí Sheikh Muhammadu sọ yẹ pé bí wọ́n máa yẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn sọ ọ̀rọ̀ yẹn lé tòótọ́ ṣùgbọ́n tí àwọn bá wọn gbọ́ yé wọ́n fi gbogbo ẹni ẹ̀ kò ní ẹ́skúùsì kan kò ṣe kìíní kan kan kò lọ́wọ́ tó túmọ̀ sí pé ìkórìíra tó ní fún Sheikh ṣùgbọ́n tí máa rí lọ ní ó túnbọ̀ sí ìkẹta ń bẹ kò ṣe pé ẹ̀skúùsì kan sọ ọ̀rọ̀ yẹn ní ó ṣe bí ẹni lè ṣùgbọ́n ẹni àwọn tó ń bára wọn sọ̀rọ̀ mara wọn kò ṣe bẹ́yìn ṣe ń tu yẹn náà ẹjọ́ kí wọ́n fún iná wọn àpèjúwe kan ní lápèjúwe alimam ahmed alayhi rahmatullah wọ́n ní ìdára ìtàràjúrù يتكلم في حماد بن سلمة فاتهمه على الإسلام إذا رأيت الرجل يتكلم في حماد بن سلمة فاتهمه على الإسلام تبارين يكن تشيكي أنصر في حماد بن سلمة حماد بن سلمة لا àwọn àgbà سنين وانت wọ́n ti تون wá rí فاتهمه على الاسلام mọ̀ pé ìsìláàmù rẹ̀ ní kọ̀lọ̀fín nínú ìsìláàmù rẹ̀ ò jìnà ọ̀rọ̀ yẹn ni ọ̀rọ̀ tó lè ní ṣùgbọ́n bí Ahmad bin Salama bó ṣe tóbi lọ́kàn mọ́mọ́ Ahmad ni wọ́n fi sọ̀rọ̀ yẹn àwọn afá àmọ́ sọ̀rọ̀ nǹkan báyẹn gbà míì ìwé náà ni tí yáyá bí màá ní sọ òun náà ní ìdára àìtàr rajul tó bá rẹ̀ yẹ̀ kan ni kàtàkàlà fi Ahmad bin Salama وفي إكرمة مولى ابن عباس فاتهم على الإسلام طبعا كتون صاروا يجيس عماد بن سلمة في إكرمة مولى ابن عباس oníkẹ́tí ìsìláàmù ẹni yẹn bóò ni wọ́n ṣe fi Ikrima àbí Hamad bin Salama fi kẹ́tí ìsìláàmù yẹn kan ṣùgbọ́n eléyìí ìtumọ̀ rẹ̀ ni pé ẹni yìí bá bàrà lọ́dọ̀ wọn sókè ẹ̀kan máa lóun bínú rẹ̀ ó súnmọ́ pé torí pẹ́rẹ̀ ní ìbẹ̀ lórí súnnà ló fi ń bínú wọn náà bí mọ́ máa mọ́dù ṣe sọ́nà náà sọ nípa ti kí nípa ti àwọn sàhábà rọ̀dọ̀wánù láàrin ìjà lè ṣẹlẹ̀ láàrin àwọn sàhábà fúnra wọn ìjà lè ṣẹlẹ̀ láàrin àwọn afá àtira wọn náà bóò ni sọ àpá àmà sọ̀rọ̀ ńgbà míì tí ọ̀rọ̀ ọ̀rọ̀ bá ká lára ní ọmọ ẹlòmí sọ̀rọ̀ bẹ́ẹ̀ similar example òun yìí tí sheikh rọ̀bí gangan fúnra wọn tí wọ́n sọ nípa sheikh falil harbi rahimahullahu ta'ala wọ́n ní ìdára ìtàn rọ́jù yàtàkálàm fi fáìl harb àwọn yàtàkálàm fi fáìl harb illa mubtadi' èèyàn kan ò ní sọ̀rọ̀ ṣùgbọ́n ṣe kọ̀ọ̀bí gan fún wọn padà wá ní ìlú pẹ̀lú fàílà harbi tó padà sọ̀rọ̀ ìgbésẹ̀ tó padà bàbá rẹ̀ ìgbà tí mo ń kọ ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ ṣe kọ̀ọ̀bí nígbà tí ní nǹkan bí 1425 tí mo ń ka so 1425 sí ìsìn ní kàmọye yẹ́ẹ̀sì yẹn ṣùgbọ́n wo kì í fi àwọn nǹkan wọ̀nyí báwọn èèyàn sọ̀rọ̀ láwùjọ torí wípé àríkan wọ̀nyí by the same time àtẹ́kẹ̀ láfà kan gọ̀ọ́gọ̀ọ́ ìgbà tí ó kọ́ ṣẹ́kọ̀rọ̀ bí mo ní á ah, ọ̀rọ̀ yìí ṣì dáwà mẹ́ ṣùgbọ́n ìyàwó mọ̀ wípé ìfẹ́ tí wọ́n ní fún ṣe fáìl harbi òun ni wọ́n fi sọ̀rọ̀ àwọn náà mọ̀ sọ̀rọ̀ nǹkan bá yẹn pé èèyàn kẹ́yìn ni ó mọ bínú rú yìí a mọ̀ sọ fún àwọn pátá bá nífẹ̀ẹ́ sí ṣọ́pọ̀ tó bá ti bínú tí pé nǹkan ṣẹlẹ̀ láàrin wọn sọ́wọ́ àwọn àsọdùn ọ̀rọ̀ báyìí máa ń bẹ fáwọn àfáàlẹ́ kọ̀ọ̀kan láti lè fi pàtàkì ẹni tó ṣe wípé wọ́n bá ní ìfẹ́ ni so typical example òun ni mo fẹ́ mú wá ní sí again tó ṣe pé àwọn àfáà tí wọ́n máa sọ láàrin ara wọn ìgbà tí abúlásán visit sheikh al-albani rahmatullah ní 1416 1416 four years before kú Sheikh Al-Albani Sheikh Al-Albani kú ní 1420 four years before ikú Sheikh Al-Albani so nígbà tí ọwọ́ ń sọ̀rọ̀ nípa tó ń béèrè ọ̀rọ̀ Sam ó di ìgbà mẹ́sẹ̀jì pé Sheikh Rabi nípò mọ́ kí Sheikh Al-Albani alẹ́ rahmatullah so ọwọ́ sọ̀rọ̀ nípa Sheikh Rabi nípa àwọn èèyàn sọ ń pa wọn Sheikh Al-Albani wọ́n ń sọ lórí ọ̀rọ̀ وني نحن بلا شك نحمد الله عز وجل أن سخر لهذه الدعوة الصالحة القائمة على الكتاب والسنة وعلى منهج الصلاة الصالح دعاة عديدين في مختلف البلاد الإسلامية يقومون بالفرض الكفائي الذي قل من يقوم به في العالم الإسلامي اليوم ولذلك فالحط على هذين الشيخين لتعلم وني فالحط على هذين الشيخين ìmọ̀ bẹnu àtẹ́ àbí ìdínkù ẹ́bù ìmọ̀ bẹnu àtẹ́ àbí bẹnu ìdínkù ní àwọn sheikh méjèèjì àdáyé tí wọ́n jẹ́ olùpèpè méjì lẹ́kìtàbọ̀ súnná lọ́síbí àkìtàbọ̀ súnná ọmọkánà alìsọ́lápùsọ́lì àti ìtàwọn sọ́lápùsọ́lì lẹ́ lórí ẹ̀ ومحاربة الذين يخالفون هذا المنهج الصحيح àti ìmọ̀ gbógun ti àwọn tó ṣe tó wọ́n ń takò mọ́ láìsà yìí wọ́n ká máa láàfà alẹ́jẹ̀mí kí ni mo bẹnu àtẹ́lù wọ́n àwọn àfá méjì wọ́n sọ àwọn làwọn àfá méjì tẹ́yìn bẹnu àtẹ́lù oníṣẹ́kù Muqbil àti kíni Sheikh ni ti máa jáde imma min jahilin ìṣúra kò ṣe tá láì mọ̀kan lẹ́ni ìyẹn aljahil kama sábàkọ̀ fi kẹlìmọ̀tì laka ẹni tó já láìmọ̀ kan jẹ́ bó ṣe gbawájú níbi ọ̀rọ̀ kan tó sọ yóò kí ìdáyà ti wú fi yóò sọ ó rọrùn láti fi mọ̀nà lè annahu yàdúnmù annahu aláṣẹ́yìn ilmi torí kó ń rọ̀pọ̀ nímọ̀ ni ó rọ̀pọ̀ nímọ̀ fa ìdá máa tàbáyà láwùlẹ̀ ilmi sahih tí ìmọ̀ tó jẹ́ mọ̀ tí ó lálàáfíà bá hàn sí ẹ̀hìtádà yóò mọ̀nà ولذلك ونتوريلي أنا أقول في كثير من المناسبات منصرني أقول أن في بعض الجماعات القائمة اليوم يكون بني بيوان جماعات في أم بن تالوني وهم أحرفون عن دعواتنا أما تشكي وقل في ويأكور بدعوة نرى أن في إخلاص عمري سنسيرتي لا يوان فأقول أولاي أحب إلي من الذين معنا في دعواتنا èmi máa ń sọ páwọn ènìyàn ìmú nífẹ̀ẹ́ wọn jọ àwọn tó ṣe fún wọn ń bẹ pẹ̀lú wa níbi dáwà lọ lakin yatabayyanu annahum laysu ma'ana fil ikhlas alladhi wa shartu li qabuli kulli amalin salih àwọn yàwá yìí wọn ní ikhlas wọn ní ikhlas nígbà tí yẹn albani wọ́n tẹ̀síwájú wọ́n ni amma sahibul awa onífẹ̀ẹ́nu ti ẹ̀fà lẹ́sọ̀lá ilé ìṣẹ́bí a ní tàà lè ṣe ilá ni àbíyà Allah tabaraka wa ta'ala ju pé kí ni ká ní kọ́lọ̀mbà kó fi mọ̀nà lọ ní kọ́lọ̀mbà kí ó fi mọ̀nà fa'áwùlá ilẹ̀ dínà yantaqiduna shaykhayn àwọn tí wọ́n tako sheikh aláìmọ̀kan ni máa ṣe bẹ́ẹ̀ so aláìmọ̀kan ni àádé kí nǹkan yé wa imma sahibu hawa àdíkójú nífẹ́ ẹnu fàyífà ábìláhì ní ṣọ́rẹ̀ àwọ̀ aṣọ pẹ̀lú ọlọ́wọ́ bá níbi aburú rẹ̀ wọ̀nàtìmínàlá àzọwàjálẹ̀ ìmọ̀ ìhàdíyà àtọ̀rọ̀dọ̀ ọlọ́wọ́ bá ìṣẹ́bà kọ́lọ́wọ́ bá kó fi mọ́nà wọ ìmọ̀ ayẹ́kùsùmọ̀ báhara àdíkọ́lọ́wọ́ bá so lẹ́yìn ẹni ṣíkàrà albani wá sọ opinion wọn wọ́n sọ nípa ṣekúnbìl uh, àti síra wọn nǹkan kamara wọn so wọ́n ni ti ṣẹ́kọ̀rọ̀ bí àwọn ọmọ wọn dáadáa ni so nítorí àsìkò ọwá ń bá lọ ọwá ní kọwàá ìlú àkùl wọ́n ní ohun mi láti sọ annalẹ́bìnrin àìtù fi kìtàbá fi sheikh àwọn dr rabi àwọn kan mo rí níbi àwọn writings sheikh rabi hmm, inna a máa ná amòfidá tó mẹ́jẹ́ kí wọ́n ṣàǹfààní wàlá àkùránì ra'aytu wọ́n ní mi ìrántí wípé mo rí kátọ́wù rẹ̀ wọ̀kùrú jen anil manhaj ipe wọn àti lórí manhaj ipe mi ìrántí pé mo rí kátọ́wọ́ àdíkíní mo rí kùrú jen anil manhaj ipe wọn sí manhaj alẹ́rí náà tẹ́kì máa wú manhaj rẹ̀ pé kí ni àwa pàdé pẹ̀lú ẹ̀wà ìtẹ́kì máa náà fi yìí more than one time mo sọ fún un ní wípé fi muhatafatin níbi fún conversation jarat bayi wa bayna tó lọ láàrin mi àti ẹ̀ law annahu ya'ni yatalatafu tó bá lè ṣe kíni tó lè lẹ̀ díẹ̀ tó lè lẹ̀ títí bá ní bábìl ibarat pẹ̀lú ìmọ̀lú àwọn wedges kan ọ̀bí khas pàtàkì jùlọ anna alladhi yaruddu alayhi ẹni tó ń ṣe rọ́dù fún wọn rí fẹ́ قد يكون ممن انتقل إلى حساب الله فليني قل جنب شبكني قلت الله بايشر ولمبا وفضلي أطلاري ورحمتي أتكاري ومغفراتي أتفرجري ثم هو من زاوية أخرى وأنت باتوني أنقمي قد يكون له شوكة أن تشرد فرجنتني شوكة ويكون له ويكون له عصبة يودني أمويا فاتي yantamuna ilayhi bil hamas tó ṣe pé wọ́n bìlọ́ngì sí pẹ̀lú tara aljahili títí àìmọ̀kan múṣílẹ̀ ilmi tó ń ṣe ìpara ti mọ̀ ìpara àìmọ̀kan ọmọdé ajil àwòlá wọ́n ní torí àwọn followers ẹ̀ yìí ní tó bìlọ́ngì sí ní títí àìmọ̀kan yìí azawajal arasala tufa mo rí pé ká bẹ̀ẹ́ fi rọ́jì ala ulaika alladhina khalafuna khalafu manhajana salafi níbi iṣẹ́ rọ́jì fún àwọn tí wọ́n khalafa manhaj salafi wáyé amma an-nahya al-ilmiya ṣùgbọ́n ta bá ní káwó ti mọ̀ fàyíyà fihi a ọ̀bẹ̀m̀bẹ̀ that is náyà ilmiya ó lọ alhamdulillah qawiyya ó strong jiddan ọ̀rọ̀ tí wọ́n sọ nípa Sheikh ní 1416 nígbàtí abúlátà ń lọ bá Sheikh Al-Albani ní Jordan nígbàtí wọ́n lọ bá wọn ní Jordan fẹ́lẹ̀ àmọ́rí ní audio 851d audio 851d Silsilatul Huda wan Nur tí wọ́n record ní 1416 four years before ikú Sheikh al ní nǹkan bí 1417 Sheikh Jamil Zainu àwọn náà wá ṣe ziyara wọn ọ̀rọ̀ yìí ó tún padà wúlẹ̀ padà torí pé Sheikh Albani náà padà sọ̀rọ̀ tó le nípa Sheikh Rabi so Sheikh Jamil Zainu wọ́n ná kọjá Sheikh Albani wọ́n dẹ̀ rí ìfẹ́ sí nǹkan tá sọ nípa wọn so that was uh, 1417 eléyìí àmọ̀rí ní ọdíò 915 0915 0915 láti mọ̀ rí eléyìí ṣẹ́kọ̀ àgbà nílẹ̀ ṣì dúró lórí pé kí ni ṣẹ́kọ̀ àgbà lè ṣe tàlá fún fún yẹ wọ́n ìfún ìpìtì yẹ náà fún Sheikh Jamil ṣùgbọ́n ní mẹ́nájú wọn tó ń ṣe ìlànà tí wọ́n tọ́ yàtọ̀ sí so kí ni wọ́n papọ̀ ní ṣùgbọ́n ìdàbí tó ti disagree pẹ̀lú kòrẹ́ṣà nìkan náà disagree pẹ̀lú wọn arúgbó ọba báyìí náà yìí wọ́n sọ àwọn afáàmì náà sọ so ilé ìtàn sọ nísìn ó ṣẹlẹ̀ ní 1416 ṣíkàlà Albani kú 1999 so 1416 should be around 1985 ṣègùn bá kú 1999 so gbogbo àwọn báyìí sì tán ìjáde láyé nìyí wọ́n rí ṣíkàlà rọ̀bí lẹ́ni tó ń bẹ lórí mẹ́nájì tó dá wọ́n lè ní ìkìlá pẹ̀lú olóró ṣe ṣígbà kò ṣe ṣígbà ìyẹn ṣe kàlàbárí lásọ o wọ́n yóò rẹ̀ kí ń ṣe nǹkan tuntun náà àwọn àfá àṣáájú tá máa ń ṣe ọ̀rọ̀ ń pa wọn wọ́n ní eléyìí mọ̀tẹ́lì eléyìí mùtàṣàdí eléyìí mùtàṣàhìl gbogbo ẹ̀ náà ló ń bẹ táwọn àfá máa sọ àwọn àfó ò lè rí bákan náà ṣùgbọ́n tó mú mi kọ́ọ̀tì eléyìí nǹkan méjì ní àkọ́kọ́ òní ká mọ ọ̀rọ̀ ṣe kàlàbárí tí wọ́n sọ nípa ṣe kọ̀rọ̀ bí ní ẹ̀yìn àti dọ́jú sàgbé pẹ̀lú wọn ẹ̀kejì oníkámọ́ tí wọ́n sọ nípa àwọn tí wọ́n ń takò wọ́n nítorí kí nítorí òdodo tí wọ́n gbé dání so ṣórí sàràfí àṣẹ́kàlà albani lẹ́wà tẹ́bà lórí sàràfí albani ní ẹlọ́wọ́ ṣẹ́kàlà albani àwọn ọ̀rọ̀ tó lé sọ nípa àwọn alikhwan muslimun àwọn alikhwan muslimun ni wọ́n bọ ẹ̀kọ́ ṣẹ́kàlà albani interpretation ṣẹ́kàlà albani man criticize wọn ìfàmì ìmàfà tó ṣe pé ọ̀rọ̀ ẹmọ ń lé lórí àwọn alìkún bí Sheikh Al-Albani alayhi rahmatullah tó fi ní kan boycott wọn wọ́n àtẹ́ni lẹ́kṣọ́ wọn mọ́ so bóò ní ẹ̀ sí lórí mọ́nàjọ àwọn àfáàyè wọ́n yẹn ṣe fẹ́ pé ẹ̀ ń sálá sí tí ò ní ṣe rọ́dù fún alìkún mùsùlùmí at least rọ́dù tó lé yóò wà tí ó ṣe fún wọn kọ́nà kó lówó bàdá àwọn bọ̀kù kí wọ́n ń ṣe wá àsìkò tá ti ẹ̀wà yìí after Rabiul Arabi يلوه بدع لكل مسلم أن يعني ليس بسلفي ليس بسلفي wọ́n gbọ́tàwọn kan sọ ikú wọ́n ní ẹgbùgbẹ́ tó bá ti bàtà ẹ̀lìkọ́n musulmùn àbúbàtà jẹmọ́tì tẹ̀bí ẹni ẹlára sọ́láfí 1990 ni ó túnmọ̀ pé ṣe fàwọ́zán sọ́láfí 1990 mufti sọ́láfí 1990 yohaidan sọ́láfí 1990 pé gbogbo àwọn yìí lára àwọn tó ṣe wípé wọ́n bàtà àwọn ẹ̀lìkọ́n musulmùn níbi fatwa ayatul kibalulama tí wọ́n ṣe ní 14 ní 2017 uh, uh, àti tán ṣe ní 2020 so ni wà mẹ́rin tẹ́yìn fẹ́ fi kí ń jọ ṣẹ́rí ẹ̀ kò sọ́nà àbáyọ fún ní àti kẹta gbogbo ọ̀bá inú tẹ́bàdà ogun wọn nù ẹ̀ṣẹ̀ máa ṣe kí ní ẹbílì ti ti ń lọ́tọ̀ ṣùgbọ́n tẹ́bà tí ń pọ̀ tàn wáyà àmà exposing ìyẹn jẹ́ sáìdì kan tí mo tún fẹ́ sọ̀rọ̀ lórí àwọn àfà wọ́n lè lè níbi ọ̀rọ̀ tí wọ́n sọ in fact kí n tún mú kan wá ní àdíwéjì náà Umar radiyallahu anhu ìgbà tí ó ń sọ̀rọ̀ tí ó gbọ́ pé Samura ọmọ Jundub ní ipe ó gbọ́ ọtí lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ alùzímà tí wọ́n bẹ ní àwùjọ àwọn mùsùlùmí ó yẹ kí wọ́n san jizya wọ́n láwọn ò ní kìíní lọ́wọ́ ni àwọn ní ọtí na ní wà nìkan mọ̀ ó gbà lọ́wọ́ wọn gbàtúmọ̀rù gbọ́ kí ní ẹ̀mí ó bínú ní ìbínú tó ṣe pé kí ni tó ní agbára kí ni Umar radiyallahu anhu kí ni nǹkan tí ó sọ ó ní Umar radiyallahu anhu ó ní samra qatalallahu samra samra fún nǹkan tí ó ṣe yìí so ó sọ ọ̀rọ̀ tó ṣe pé ó lè lórí samra pẹ̀lú pé kí ni pẹ̀lú pé ó gba ọtí ṣékùnlù hussein àrẹ rahmatullah wọ́n kọ́mẹ́ǹtì lórí ọ̀rọ̀ yìí òun mú tẹ́ láti wájáde so ṣékùnlù hussein alẹ́ rahmatullah wọ́n ní adal hadithi ishkalu wọ́n ní hadithi ishkalu mẹ́lẹ̀ wo anna umar radiyallahu anhu dá ala shakhsin mu'ayyan ó náà ni pé umar kọlọmọ kọwọ́ ayanu sí dá ala shakhsin mu'ayyan ó ṣépè fún yẹn kan pàtó mọ́kìfù táwọn dúró lórí tọ́pọ̀lọpọ̀ afárá a mọ̀ ṣe pé fún ìyẹ̀kan pàtó àbí ká tó máa sọ wípé kọ́lọ̀mọba tí ó gbé ní jìnà sí ìkẹ́ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn àfáà mí wọ́n ní eléyìí ò ṣe kí ni kò dá sàwọn àfáà mí wọ́n ní alẹ́rì fún lára wọn ṣe Al-Albani alayhi rahmatullah ni wọ́n wà so wọ́n ní wọ́n wọ Samura ẹni tí wọ́n wù ṣe pè fún òun náà ni Samura radiyallahu anhu kọ́lọ̀mọba kó wá ayọ́nu sí فقال أصيب قاتل الله السمرة قاتل الله السمرة فليجوز فليجوز مثل هذا شيء لي شطة بمعنى أنه إذا ورد الحديث ولا شيء عام ìtàn sọ ni pé tí àdísì bá wá lórí nǹkan tó jẹ́nẹ́rà fàálẹ̀ jews and distribute ẹ̀ fún àwọn individuals tàbí bí Ànábì sallallahu alaihi wasallam ó ṣẹ́bi lónìí jìnà àbò ó ṣe òkúrọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣàkàlẹ̀ sọ pé lágbájá tó lónìí jìnà yìí ìbínú ọlọ́run kó mọ bẹ́ẹ̀ èkè ọlọ́run bá kó jìnà sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nakul ṣẹ́kùsẹ̀ mi ni a sọ pé gọ́ẹ̀rù sọ ní Umar tábáníkàwọn tí rọ́bí aláwọ̀ àánú annáwù jáì onípele ìwà pàmísílù wà alẹ́ yìí bẹ́ẹ̀ sórí yẹn فإذا رأينا رجلا يعمل بالربا تبارين كتشي بي أم جريبا صريحا تطلع فهل يجوز أن نقول لعن الله فلانا سبقا سبقا قريب دافونيا تقبدا ها أبي كلهم بقبلا بجينا سكاري أما علم أن النبي صلى الله عليه وسلم لعن آكل الربا وموكله ṣẹ́kù mọ̀ pé anábìsọ̀ ọ̀lá àṣọ́lá ó ṣẹ́bi lé ákìlọ̀ ríwọ̀ wà mú نقول شيخ سمين سويكي يعني الأصل ما قال العلماء في هذا النظر واني بيزو لتوى فاسو آسويكي آه إليه ونجي كايوه والأصل ما ذكر عمر رضي الله عنه يكون جائزا سواني كاوهم كتوما رشي هل هو فمسيبه لكن لقائل أن يقول ونشوف هنا كان لسويكي إن مثل هذه الكلمة إبارة في مرسوي ترد على اللسان بلا قصد أما والو يا عيني تشكيه إنتنجيه èyí ò ní àníyàn àti sọ ṣùgbọ́n nǹkan yàtọ̀ jábọ́ látara bí ìbínú bó ṣe wá àbí látara bídùnú ṣe wá ń gbà míì onírú àwọn èyìn ní ìtàwọn àfáàní ó ṣe orí ti ṣe mọ́mọ́dù ṣe tí wùlú wọn bẹ́ àbí ebú tí ẹkọ̀ rí bá ṣe tó ẹkọ́ bí wá ṣe àbí tí ẹlòmí náà ṣe ní àpá tó tó kí ákẹ́ jábọ́ lẹ́nu ni àwọn ìyàkó ló ń sẹ́kìlá ti ka ó mú ká ìyàkó ló ń tẹ́rìbá fi adára ká sọlágbọ́ àmọ́ sọ gbólóhùn ṣùgbọ́n tán ìtẹ́ǹdì kọ́ yẹn wọ́n máa ṣe bá dáàlì àti rẹ̀ bẹ̀rẹ̀ fàyẹ kẹ́lmẹ̀tù tààzír láyúrọ́dù ma'anáà gbólóhùn tí yẹn fi ń lẹ́yìn jìnnà ni ó ń ṣe ìtumọ̀ rẹ̀ ni wọ́n gbà lérò wàhádà wọn láì fi Umar bin Khattab ilé ìlú nǹkan tó tọ́ sí Umar bin Khattab radiyallahu anhu ànàkúlì náà kẹ́lmẹ̀tù tààzír kásọ yìí pé ó nítorí eléyìí wọn a máa sọ́lẹ́kọ̀ pẹ̀lú ma fa'ala shay'an la yaf'alu illa al-hadik ẹ̀fẹ́ tó bá ṣe nǹkan tó yẹ pé ọlọ́gbìyàn ní máa ṣe aw al-jayyid àbíyàn tí ó bá dá fayuqalu qatala Allah qatala Allah مثل هذا الكلام ولا يريدون إنما هو مما جرى على من غير قصد so eléyìí ó jẹ́ ọ̀rọ̀ Sheikh Ibn Uthaymeen alayhi rahmatullah tí wọ́n sọ nípa hadithi samura tí a sọ yẹn tí umaru sọ pé qatala Allahu samura yẹn ní ahlaka Allahu samura àti ìṣkọ́lọ́wà kó pa samura wọn ṣùgbọ́n ṣe kò tẹ́ ní wọ́n ní wọ́n wò pé kan tú lọ́nà báyìí àbí kan tú lọ́nà báyìí apàrà wá tú lọ́nà tó ṣe pé yàtí fún samura bin jundubu Samura radiyallahu anhu náà Sheikh Mukbil wọ́n lè sọ pé kí wọ́n sọ̀rọ̀ tó lé sí Qardawi pé la barakallahu fi àti bẹ́ẹ̀ lọ yóò ṣe nǹkan tuntun Al-Imam Ahmad ni wọ́n sọ̀rọ̀ àwọn nǹkan báyẹn náà sáwọn ẹlòmíì náà nú àwọn tó ń rí lóní bídíà ni bíru Dawud àzọ́ìrí wọ́n sọ̀rọ̀ tó lé sí Ibn Abi Duad wọ́n sọ̀rọ̀ tó lé sí ẹlòmíì nú wọn ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Ibn Dawud sọ ìdáwàdà Allahu qabra that is kòkòrò ló jẹ wo sàárẹ̀ ẹni àwọn afẹ́ àlọ́rọ̀ tó lè Imam Ahmad nípa àbùsọ́r wọ́n ní àbùsọ́r kasmihi that is àbùsọ́r ní e, kasmihi bí orúkọ rẹ̀ ní that is màlúù ní sọ ní òfin ṣe yíyù Al-Imam alayhi rahmatullah kí ni nǹkan tí wọ́n sọ nípa Abu Hanifa ìgbà tó ń ṣe tẹ́lẹ̀jẹ́mù àbú ànífà nínú kí at-tarikh al-kabir sọ́gbà tó ń bu wánu mọ́ bin sabit tó ń sọ̀rọ̀ ẹ̀ lọ́nìí wọ́n ni kana murji'an murji'u ni sakatu anhu wa an ra'yi wa hadithi àwọn afa wọn gba ráàyí rẹ̀ wọn gba hadithi ẹ̀mí wọ́n fi sáìdì hadithi fi rinlẹ̀ wọ́n tún fi sáìdì kí àkídà wọ́n tún fi rinlẹ̀ ọ̀rọ̀ tó lé ní mọ́ Bukhari sọ yẹ́ ibn abizid nípa ọ̀rọ̀ imam malik ìgbà tí imam malik tí wọ́n gba hadith albayyá albil khiyar kí ni nǹkan tí ibn abizid sọ ibn abizid ni yustafabu malik wa illa duribat unqu ìtí malik ń takò yìí ní ó yẹ kó ṣe tọ́bà lórí ẹ̀ tí ó bá ṣe tọ́bà lórí ẹ̀ ó káwọn olórí kan bẹ́ orí ẹ̀ dànù ibn abizid إ م ا م جليل مكن الإمام ل إ م ا م مالك إ م ا م كبير او كتبنا به في صنف ا ل إ م ا م مالك أه؟ ابن كفي أه، أه، محمد بن ياه زولي في صنف ا ل بخاري عبد الرحمن بن ابي حاتم ي ن و اجار وتعديل ترجم البخاري وني باباه حتي ابو حاتم ابو زرعه àwọn méjì wọ́n gbá ìrìwáyà Bukhari wọ́n tààrà kààrẹ̀ tán ti gbà wọ́n dánú lọ́pàá náà bí dánú torí pé Muhammad bin yẹ́ Azuli ó kọ lẹ́tà sí wọn wípé Bukhari yakulu bi lafz ó sọ pé lafz Bukhari ma hù tí àbúzúrò àbú hafiz tán fi jáde láyé ni hátà mùsùlùmù tó ń bẹ lásìkò ọgbà yẹn ní ní nàìsàbúrì tí Muhammad bin Yahya Azuli tó ti ní òkìkí táwọn èèyàn gba títí ẹ̀ débi pé gbàtí Bukhari ó kúrò ní ìlú èèyàn kò tẹ̀lé e jáde so pẹ̀lú ìyẹn náà ni mùsùlùmù ò gba nǹkan tí Muhammad bin Yahya Azuli tó sọ ọ̀gọ̀rọ̀ àwọn àfáà mi nílùú mi náà wọn àgbà àwọn tó wá lẹ́yìn wọn àgbà ṣùgbọ́n àwọn yẹn sọ títí wọn fi sin lọ́n ni eléyìí ló fà á tó jẹ́ pé Ibn Qayyim alayhi wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn kan ní ọ̀rọ̀ Ibn Qayyim alayhi òun mo fẹ́ wá jáde ni mo ń láti wá ọ̀rọ̀ rahmatullah jáde lórí tí a sọ ìkọlọ́dé nínú tíra tí a mọ̀ sí fi níbẹ̀yẹn ipé lè ṣe kí o lè sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ẹni yìí sọ Ah, ó lè fẹjọ mẹ́rin kó bí èyàn ṣe tẹ̀kfir náà ó ní faslun fi rajul idha nasaba al-muslima ila nifaq wal kufri muta'awwilan wa ghadaban lillahi wa rasuli ṣáptà nígbàtí èyàn kan bá fi musulmi kì sí nifaq tó pé ní wàhádọ́bà nílá lẹ́ni tó ń bínú torí ìtọ́lọ́un ó ń ṣe torí ara rẹ̀ ń bínú torí ìtọ́lọ́un ní so wọ́n ni fọ́sùn wà fí anàrọ́jùl wọ́n ló ń bẹ́ ń bí eléyìí pé anàrọ́jùl èèyàn gbà ní ìdáná sábàlì mùsùlùmí yà ní

ilẹ̀ sọ́dẹ̀ sáré ilẹ̀ yẹkùn sáìbò kára rẹ̀ èèyàn kan ò ní pé èèyàn kan ní fáfíkì àbí kó pè é ní káfí tẹ́ni ò bá rí àfi kó padà sórí rẹ̀ wọ́n láàrin lo ìyẹn fún ẹni yìí bal láyé asam wọ́n ní kódà àrí sọ pé lẹ́ṣẹ̀ ní láyé asam bí yìí bal yóò sáàbò ara ni ìyẹ́ ti yíwọ̀ káfí wọ́n fún lẹ́san dáadáa lórí àníyàn rẹ̀ àti èròǹgbà rẹ̀ وهذا بخلاف أهل الأهواء والبدع وليلي يتوسيع عن الأهواء أموني فنو أموني بدع فإنهم يكفرون ويبدعون وما كفر وين وما بدع وين لمخالفة أهوائهم تريد وين واتقوا فنو ونحلهم واتقوا إلنا وجب أن واتقوا القرآن بالسنة ها wàhùn áwùlà ìzáàlìkà mímà kàfàrú wọ́n bá dáàrù àwọn ni wọ́n lẹ́tọ̀ọ́ síṣẹ́ ìpè wọn kéfèrí àbí ìpè wọn lóní bídíà ju àwọn tí àwọn pè ní kéfèrí làbáwọn pè ní oníbídíà so eléyìí àmàrí nínú zadul ma'ad uh, volume 3 page 372 ìgbà tí wọ́n sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ nípa hatib bin abi balta'a in tó ṣe tí ó lọ tó àṣírí àwọn mùsùlùmí tó fẹ́ jẹ àwọn kèfèrí Mẹ́kà lógún tó lọ tú fún wọn olùkó kọsílépà kan ó wá fún ọmọbìnrin kan gẹ́gẹ́ bí lẹ́tà kókó lọ́mú fún wọn ọlọ́run wá rí zikí ní ẹ̀fún anábíwá Muhammad sallallahu alaihi wasallam so Umar radallahu anhu àtàwọn mìíràn àwọn òkèrè olùṣẹ́ ọlọ́mọ akẹ́fẹ́ nílé lẹ́yìn دعني أضرب أنف هذا الكافر أو هذا المنافق جن صوري كفري كالبوري منافقي كالك so umaru bínú sọ́n tó sọ ẹ̀wọ́ kà fara rẹ̀ àbúkọ́ fàkọ̀ rẹ̀ wí nígbì lẹ́ni tó ń bínú torí tọ́lọ́run ṣìmánì sọ lọ́wọ́ àtàlá ní kò sọ pé umaru ti dé lẹ́ṣẹ̀ ìntánẹ́ẹ̀tì sọ pípé wọ́n máa yìí kẹlẹ̀ alàlá tọ́lá على أهل بدر فقال إبادي ما شئتم فقد غفرت لكم آه ليه جاكم بدر بولا شما بيالله أبا ó ti ṣàforíjì fún àwọn ará Badri tó sọ fún ọkùnkùn sí tẹ́ lè ṣe lẹ́ṣẹ̀ ó ti ṣàforíjì fún mi so kí lọ́fẹ́ lómi gbogbo lè ta sọ ìwò ni pé ìgbà míì ààrẹ èèyàn tó ṣe pé ìtara ní ìsọ̀rọ̀ ṣùgbọ́n kò ń ṣe pé ó ń dìfẹ́ndà ẹ̀sìn náà ló ń dìfẹ́ndì ní mọ́ra ìgbogbo rẹ̀ pọ́sùgbé pé nǹkan tẹ́ni yẹn kó sí nǹkan tó kán bá dá rẹ̀ lé lórí ni ṣùgbọ́n ẹni ìyẹn ni ó lè mọ́ mọ́ àbí táwọn afáàkì máa ń jọ ní disagreement nìyẹn ìfẹ́ rí pé orí kókó sí bídíà eléyìí pé sí bídíà but kò mọ̀ fẹ́ kó mọ̀ ni kò ní ṣe lẹ́lẹ́ ẹnu ṣe ni kí tó ma lòun máa dájọ́ lórí lẹ́nu àwọn afọ́ọ̀kì tí ń kó ń gbà míì àwọn ni eléyìí ẹni tá ń bá ọmọ ìyàwó mi sọ a lórí àwọn ọ̀rọ̀ ẹ̀mí tẹ̀mí balẹ̀ kò síbi táwọn àfá ìmọ̀ránù fẹ́ sá lọ àti gbogbo wọn tó wọ́n ẹ̀ lè rí ibi lọ́bì kankan a mọ̀ kọ́rọ̀ àwọn àfá wa tó ṣe pé kí ni òkìta wà náà wà ṣùgbọ́n tó bá ti di àwọn aṣáṣù ní ní eléyìí lọ́wọ́ ìkẹ́yẹ lọ́wọ́ èyí tí wọ́n bá mú òfìsìn lọ́hùn wọ́n ni tó ń dáhùn wàhálà ni tá ń pariwo ṣùgbọ́n ipa fàtọ́ bà dé èèyàn kan yóò ṣe nǹkan tuntun àmọ́ ẹni tí mọ́ Muhammadu bà dá àti Bukhari bà dá rẹ̀ yìí ó dẹ̀ mọ̀rọ̀ mọ́ Muhammadu bọ̀ kó wa convince pẹ̀lú ẹ̀ ṣé lẹ́yìn nǹkan tó clear ni so ìyẹn náà jẹ́ a side kan side míì tí màá tún fẹ́ kọ́mẹ́ǹtì lé lórí òun ni ọ̀rọ̀ tí afa sọ nípa tẹ́síkíyà mo gbọ́ ìhùn náà nípa pé àwọn ṣe gúnbáàrí àǹkó wọ́n ṣe tẹ́kíà mọ̀bárọ̀ bí ṣe tẹ́kíà mọ́njáni bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ṣe tẹ́kíà kọfọ́l hawari salman auda àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìsẹ́ àkóṣe pé àfóòmọ́ tó ń ṣẹlẹ̀ lọ títí àbákàfẹ́ dá nǹkan rú máwọn èèyàn lójú wọ́n tààzírù ló padà wá létà lórí ẹ̀ títí ṣẹ́kù fèmí mo ti plẹ̀ kan ní ìgbà kan stọ́ọ̀pù wọn kán mọ́ ṣe lẹ́kṣọ̀ mọ́ ṣẹ́kù fèmí náà sọpọ́ọ̀tì pé kan stọ́ọ̀pù wọn dá wa lálẹ́ àkìkélé ìfún wa níjọ́ tàìmì ṣegun báàgì náà àwọn náà wá fọ́kọ̀ lórí pé kí ni wọ́n kọ lẹ́tà àmìhù náà ìfì kọ lẹ́tà ti ṣegun báàgì nígbà ìtorí pàwọn ni waziri dàkìlíyà nígbà yẹn interior minister nígbà yẹn nítàwọn inú wọ̀nyí ṣe ní ọ̀rọ̀ eh, kùwéètì kò ṣe kùwéètì náà ni iraq kùwéètì náà ló bẹ̀rẹ̀ kí ní ẹ ṣùgbọ́n tàbí tíjọba tèkì ní ẹ kò tẹ́ àwọn wọ̀nyí lọ́rùn ó di kí wọ́n máa sọ̀rọ̀ against ìjọba ní gbogbo ìjòkó káàkiri títí wọ nǹkan bí 95 yẹn ìṣẹ̀lẹ̀ tó ṣe 1990 ẹ́ eh, ó di pé kí ni kò tẹ́ wọn lọ́rùn wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ criticize ìjọba criticize àwọn apá àpò wọn lórúkọ oríṣiríṣi eléyìí ló padà lídì sí òkè ìjọba wọn kọ lẹ́tà pẹ́wọ́n ẹnu wẹ̀yìn tán ṣe yìí ṣe gbájẹ́ kọ lẹ́tà padà wípé àwọn wọ̀nyí ni pé à ń invite wọn láti discourse pẹ̀lú wọn tán ọ̀bá wá gbà ní ascopun láti mọ̀ ṣe lecture ṣùgbọ́n wọn gbà hátà ṣe kàlàgbá ní ààrẹ rahmatullah àwọn gan fúnra wọn náà gbà tí ẹ̀kẹ́ ń dé lọ ń pa pé wọ́n stop sáwàrà wa lé pé but ó lè ẹ̀kún ò lè stop láti mọ̀ ṣe lecture ṣe kàlàgbá ń kò yẹ kó ṣe tó ṣe yẹn tó ń gbójá pé position kan náà jọ ní nípa ọ̀rọ̀ invitation of the allied forces sheikh albani position sọ̀rọ̀ náà wà wọ́n bò láṣẹ bá wọn olórí lò pàtàkì àwọn ọmọ bó ṣe bá wọn olórí lò òní wọ́n ṣáájú wọn láwọn ọmọ ṣe wá sí náà nígbà kan stọ́ọ̀kù wọn ni sheikh albani disagree pẹ̀lú yẹn so àwọn tí wọ́n dẹ̀ ṣàgbọ́n ṣe kí yẹ lọ ìwọ̀n èyí mọ́ ta síjọba wọn bújọba ní ìjọba padà kọ́lẹ́tẹ̀ sáwọn àfá ṣegun báàzì so ti ṣegun báàzì alẹ́ rahmatullah tí wọ́n padà sọ wípé nǹkan tí wọ́n ń ṣe yìí nǹkan tí ó burú ni so wọ́n dẹ̀ wọ ọ̀dùpínà pé kí ni kí wọ́n stọ́pù wọn so ilé ìmọ̀ wish láti ka kìíní lẹ́ta ṣùgbọ́n ti ka tẹ́lẹ̀ náà rí ní nípa bọ́ṣe stọ́pù wọn láti máa ṣe lẹ́kṣọ́ ni so ṣegun bá balẹ̀ rahmatullah wọ́n try láti náà torí àsìkò àti ní mo try láti wájáde mi so mi tí rí so lẹ́tà ṣegun bá inshallah nígbà míì àmà kàyẹ̀ lẹ́tà tí wọ́n kọ sí ṣegun bá èsì tí wọ́n fún wọn padà àmọ̀kẹ́lẹ́ láti lè fi wọ́n ìgbésí sáfà àwárí tó ń para wá di pé ó wẹ̀wọ̀n ní 1995 ni ṣe ń bá ìrẹ̀kú ní 1999 so bó láti máa sọ wípé wọ́n yìn wọ́n àwọn ṣe tẹ́síkíà wọn tẹ́síkíà tó ń ṣe tẹ́síkíà àkọ́kọ́ nìyẹn in tó para kán mú sábàrà wá ní òun ni pé tí ń ṣe gun báàzì para rí lẹ́yìn jẹgẹjẹ gan ṣe kò tẹ̀bí na para rí lẹ́yìn jẹgẹjẹ gan Sheikh Al-Albani àwọn náà padà rí lẹ́yìn jẹgbẹ̀jẹ̀gan àti kayó náà tí wọ́n sọ ipé ìyìn wọn ní ipé kharijiyatun asriya onílé and this was around nǹkan bí 1418 just two years before kú Sheikh Al-Albani alayhi rahmatullah two years before kú Sheikh Al-Albani alayhi rahmatullah Sheikh Rabi tẹ́ǹsọ Sheikh Rabi ó bàdá sáfàrù hawali until nǹkan bí o close to like 2010 or thereabout wọ́n tún gbà dáa rẹ̀ ala aka ẹ̀ náà nígbà míì ìgbà tí wọ́n ṣe rọ́dù lórí abúlásán wọ́n sọ báwọn ṣe jùlé láti bà dáa rẹ̀ ní táwọn sọ fún àwọn èèyàn kan fi kan fi kí nílẹ̀ pa gbogbo eléyìí nǹkan kan wọ́n láwọn ni ẹ̀ náà torí